hello Jafari àbó ni ṣé dáadáa ni àmọ̀ yóò tó pè wá ayé lọ́sàn ìkó mọ́ta ni bàbá sídi àwọn akọ̀mọ́ gbẹ̀yìn wá o ẹ̀yìn káyìí kò máa kan lọ́wọ́ yìí àní lọ sẹ́sì rẹ̀ dáfín lọ bí kò máa ní ìkó máa náà sòwò lọ ó máa ti ìkó máa ti abámúlí kápá lọ́jọ́ ní tí wọ́n fún wa tẹ́kẹ̀wé ta òbí gàgìdì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé nígbà tí mo délé tó ti mo tún tẹ́kẹ̀wé o dàbídùn ọsàn àtọ̀gẹ̀dẹ̀ mo bá lọ dé kèwì máa wé sọ owó ọkọ méjì máa ní ìlọbì kọmọ kankan ìlọbì kọmọ ewé ló sí múlò fi mí ìlọbì kọmọ kẹsẹ pé ń bọjà ń bọjà ó ká mi lára ni owó ọkọ tí mo wọ lódùn mi ọlọ bá dàbídùn àti ọ̀gẹ̀dẹ̀ àtọ̀sàn nínú dé kèwì tá àgbóúnjẹ gidi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bọjà ń bọjà láti má pè mí má pè mí má láti parí àwẹ̀ má pè mí sí kò máa kan àbódi kan láti parí àwẹ̀ lákun ee má pè mí má ẹ lẹ́yàwẹ̀ dé lẹ́yàwẹ̀ ee o lè pè mí o lè pè mí lẹ́yàwẹ̀ ṣùgbọ́n. What? What? Phone call? Phone call? Phone These stars is love.